الحمد لله الذي لا إله إلا هو وله ما في السماوات وما في الأرض بيده مقاليد السماوات والأرض له الملك وله الحمد وله الثناء الحسن لا إله إلا هو ولا رب سواه والصلاة والسلام على من بعثه الله نبينا محمد وعلى آله السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí a ṣe pé àkíyèsí ní àná wípé Ramadan ó di méje lónìí ó sì wà ní ìdá kan nínú ìdá mẹ́rin náà ni pẹ̀lú àánú olúwa tilẹ̀ bá ṣú Ramadan ó di mẹ́jọ ó sì wà ní range ìdá kan nínú ìdá mẹ́rin náà ni yọ mọ̀ kó ìdá mẹ́ta abẹ́ olúwa kọ mọ́sá ṣewárẹ́rú tí ó gbà tán pẹ̀lú yọ̀nà ọlọ́run àkíyèsí tí a fẹ́ pè láàrọ̀ yìí ó ní ṣe pẹ̀lú àdámọ́ ọmọ ànábì àdámọ́ níbi gbogbo nǹkan níbi gbogbo nǹkan àdámọ́ yìí ọwọ́ ayẹ́kẹ́yìn ọ̀chẹ́kẹ́ tó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́run kí làdámọ́ náà òun náà ni kí nǹkan má tí kí èèyàn máa retí nǹkan àbí kọ́ máa jẹ̀rá nǹkan tí nǹkan yẹn bá tẹ ọmọ ànábì ádámà lọ́wọ́ tán yọkà máa wò ọ̀wọ́ àsìkò jù báyìí ní àlọ́ pàápàá jùlọ nínú sẹ̀mí ayé yìí nínú sẹ̀mí ayé yìí kò rí bẹ́ẹ̀ lálùkìyàmọ̀ kò rí bẹ́ẹ̀ nínú ẹ̀san tẹ́rù ọgbà lálùkìyàmọ̀ wọ́n ṣe pẹ́ ní rí ní gbogbo ìgbà lọ́mọ àlìjáná ọmọ dúpẹ́ ni wọ́n máa rí ọ̀tún orí níbi ẹ̀san tọ́lọ́wọ́ bá ṣe fún wọn àwọn mòmìnì ọlọ́mọsá kàwákúnnú wọn tó bá ṣe pẹ́ ní bí ní àwọn ọ̀daràn gbogbo ìgbà ni wọ́n máa rí ìnira nínú ná tí ó máa dàbí ọ̀tún ọ̀tún ìyà ọlọ́mọ́sà ṣọwà bẹ́ẹ̀ ṣùgbọ́n ní chọ́mà níbi ádámà kọ́dà bí tí èsì nǹkan ìsìn ọmọ ìrànlẹ́bí ádámà bá ń lè nǹkan kan báyìí tó wò pé tó bá tẹ̀ ti rí nǹkan yìí ó ti tó òun ọ̀wá nǹkan mímọ̀ a ní kóhun ti ẹ jẹ́ kinní kan a ní kóhun tí ẹ dí kíní kan ẹjí ó dì tán ọ̀tọ̀ ní tí ó tún mara kan ẹ̀wọ̀n gbà ah, eléyìí ló jù báyìí lọ ó tún yẹ kóhun dì nǹkan míì òun ló fà tá nábì fi ní kò sí tó lè tọ́ máa nábì ádámà ìlà tòrọ àfi yẹpẹ̀ má gbé sí yẹpẹ̀ fi sọ tán tó bá tán yányán tá gbéyàn sí ní ìwé wọn pé a ah. ìgbà wọn ló ti sọ pé ó tó gẹ́ ó tó gẹ́ ó ṣe wá rí yìí ìṣesí kì wá ṣe ìṣesí tó yẹ kó máa bẹ pẹ̀lú yàn pàápàá jùlọ níbi tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn kí rọmọdánà tó wọlé ọ̀pọ̀lọpọ̀ mùmìnì níjẹ̀ra níjẹ̀ra nígbà tó wọlé àwọn èèyàn gbìyànjú lọ́wọ́ bẹ̀rẹ̀ ẹ̀rí ẹ̀mí tí ń kẹ́rẹ̀wẹ̀sì báyìí àmì yóò ti wọ́n gbà ah, láì àti ẹ̀mí òun ti ń lẹ níbi ṣe tó ló kà ní èèyàn gbọ́dọ̀ kó rẹ̀wẹ̀sì pẹ̀lú àwọn iṣẹ́ ìjọsìn ọ̀pọ̀lọpọ̀ kìí ṣèṣe sí tó fi bẹ̀rẹ̀ òun lọ bára rẹ̀ mọ́nìsìn ìgbà tí yẹn sá ń ti nǹkan lọ ní ìfẹsámọ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀mí yẹn wá ń lọ ń lọlẹ̀ ẹ̀mí tó ti kún fọ́fọ́ fún gbìyànjú tí wọ́n ń ṣẹlẹ̀ nǹkan yìí ìṣesí yìí ìṣẹ̀lẹ̀ lọ́pọ̀lọpọ̀ o ṣùgbọ́n o ọmọ ànábì ádámà mùsùlùmí òdodo òun ni ó gbìyànjú pé rárá kí ni yàtọ̀ láàrin ìbẹ̀rẹ̀ pẹ̀lú àárín ọjọ́ kan náà ni àsìkò kan náà ni kódà èyí tó tún lékè ni pé bí rọmọdọ́nà sí ń lọ yìí bẹ́ẹ̀ ni ọlá rẹ̀ ń lékún á pé àkíyèsí kan bàbá dá ramadana sí mẹ́ta mẹ́wàá alákọ̀ọ́kọ́ tààrin àti tìgbẹ̀yìn orin ilẹ̀ pé mẹ́wàá tààrin ọlọ́lá ju mẹ́wàá alákọ̀ọ́kọ́ lọ ó dájú ike mẹ́wàá gbẹ̀yìn òun tiẹ̀ lọ́lá ju méjèèjì yòókù lọ ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ máa rí níhun ẹ̀mí yẹn fún àwọn ìgbìyànjú fún àwọn iṣẹ́ fún àwọn ìsálápá tètè síwájú olúwa subhanahu wa ta'ala ẹ̀yẹn rúsẹ̀ olúwa olúwa ni wa man yu'azzim sha'aira Allah fa innaha min taqwal qulub gbogbo ẹni tó bá bàbàrà ètí ọlọ́wọ́n ọba bá bàbàrà nítorí wọn bá tó pàtàkì lẹ́yìn báyìí pàtàkì ẹ̀ apẹ́rẹ́ jẹ́ ni ọlọ́run apẹ́rẹ́ ní rí nu taqwal qulub àwọn ẹni rí bẹ́ẹ̀ sì máa bá a nù ẹ̀wùn tọ́lọ́wọ́n ọba wí. fa innaha min taqwa alqulub torí pé inú ọkàn yìí ni gbogbo ìrẹ̀wẹ̀sì níbo ní ti wá inú ọkàn náà ni gbogbo babara níbo ti ń wá inú ọkàn náà ni òun ló fà ṣẹrẹsìn ọlọ́wọ̀n ọba yìí tẹ́málẹ́yìn ó jẹ́ ẹni rí níwájú ọlọ́run ibi ọkàn náà ni o ẹ̀wọ̀ ẹni tó lóore jù nínú àlèhùnmá yìí tàbá ti yọwọ́ òjíṣẹ́lá muhammad go abubakar radiyallahu ta'ala anhu gbàtàwọn olùmọ̀ tí wọ́n wo ìtàn rẹ̀ ìgbésẹ̀ ayé ẹ̀ ìpè yóò ní kankan tó fi lóore jàwọn yòókù lọ conclusion wọn ni pé kìí ṣe pé náfílà rẹ̀gẹ̀dẹ̀ kìí ṣe pẹ́sìn kan ló fi ju àwọn yòókù lọ wọ́n ni walakin ma waqara fi qalbihi àmọ́ ẹ̀mí rẹ̀ yẹ òdodo tó gba ẹ̀sìn yìí bó ṣe dúta nábì ẹ̀mí rẹ̀ yìí òdodo tó fi gba ẹ̀sìn yìí gbọ́ tó fi tẹ̀lé ànábì omi pinnu ọkàn ní nǹkan yẹn ti wá irú àwọn sẹ́sí ìwá pọ̀ ìṣẹ̀lẹ̀ láàrin àwọn sàábé wọ́n bí sàábé mi tánàbí bá ní ẹ̀wò lágbájá ẹni ni kọ́dọ̀ máa lè jẹ́ náà ni lágbájá ẹwọ tí ń ṣe ẹwọ Bilal wọ́n tapẹ̀rẹ̀ wájú ní ilẹ̀ àná torí pé anábìsà sálàm wọ́n lè fi hàn lójú oorun wo àwọn kan tí ó ṣẹlẹ̀ lákìyàmà ọwá rí Bilal ẹnìkan wọ́n tapẹ̀rẹ̀ wájú ẹ̀ ọwá pèpè tán léyìí ó lè mìíràn èmi Bilal ni lọ wá ń lọ wájú mi báyìí ànábì wá fún àwọn sàábé yòókù ní èrò pé mo rí Bilal níwájú mi ní tapẹ̀rẹ̀ lọ nínú yàrá àlìjánà mo wá béèrè pé ta ni wọ́n ní Bilal ó ṣe ọlọ́run wá bí pé iṣẹ́ wo ló rò pé ó ṣe tí wọ́n náà ràn kàn ẹ̀wọ̀n àwọn sàábé ànábì ẹ wo béèrè tá ànábì béèrè òun náà wá ní òun òríṣẹ́ kan ká tó ń fi ju àwọn yòókù lọ nínú àwọn sàábé torí pé yatanafasuna fil khairat níbi iṣẹ́ olóore ìyẹn gan mọ̀ pé ta ni wọ́lẹ́gbẹ̀ẹ́ àwọn yòókù ọmọ ẹlòmíì ní báàbù nawafil báàbù siyam báàbù kiyam báàbù kìrọ́à báàbù jihad báàbù infaq láwọn oríṣiríṣi ọ̀nà táyàn fi dẹni rè wọ́n kálukú wá wọ́n mọ ara ní àmọ́ ṣe ṣe iṣẹ́ kan bẹ̀ tí n lè má ṣe kò sígbà tí bá rí pé mo nídìí láti mọ́ wà ní mara every time tálù àlá bá já ní sin tún àlọ́ àlá mi ṣe ìyìn wá ní sálù àlá yẹn kọ́ lọ lásán ìfìyàn náà fílà tọ́lọ̀ bá kádàrà fún mi kìnyàn ànábì padà sọ pé ibi hàdá ìtọ́fà náà nù ìtọ́fà náà nù ẹ wo àkólé kan ẹ wo iṣẹ́ lọ wá rí níbi gbogbo iṣẹ́ tí ẹrú mùsùlùmí wọlá ẹrẹ lómi kọ́dà ẹ̀ ní apẹẹrẹ pé sẹ́sìn tẹ̀ nítumọ̀ sí léyìí gbogbo àwòrán bá a ṣe múra ó ṣe kíyàn rí nínú ìlànà òjíṣẹ́ ńlá Muhammad ó lè ládìkú bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ní ẹ̀mí òdodo mùsùlùmí tó bá ìbọ́lọ̀n pẹ̀lú ìdáẹ̀sì ìmọ̀ lódodo wọ́n wá sọ fún ọ̀kanú àwọn olùmọ̀ alimamu Ahmad rahimahullah ẹnìkan wá sọ fún un ó ní lágbẹ́já sàláìsí ọ̀kan náà ọmọ ìyá wọn ọlọ́jẹ́ pé ọlọ́run ó ní àmẹ́rù ń bá wọn pé é kọlọmọ́sá sàánú ẹ̀fà ẹ́ iṣẹ́ òlàmọ̀ tó ṣe síwájú ọlọ́run nísìn àmọ́ Muhammadu náà wá mọ ẹni yẹn níwọ̀n bá Imam Ahmad ni wọ́n bí pé má dàrẹ́ láàmú ṣèbọ́sá kù lórí sunna oníbẹ̀ẹ́ni tó bá ṣe pẹ́lẹ́ yìí òun ni kíyàn tí wọ́n kú lórí súnà ìyẹn ni pé ìjẹ́rò orí ẹ̀ ó ṣe déédé ìròrí tó jíṣẹ́ lá Muhammad salawatullah bó ti yẹ kíyàn ronú ẹ̀sìn rẹ̀ ìlànà rẹ̀ eléyìí súnà bẹ́ẹ̀ yẹn kéré pé ó wọ ṣòkòtò ó rọrùn gbà ó jù bẹ́ẹ̀ lọ ìyẹn ni pé bó ní ronú bó làgbọ́yé ẹ̀ ìyẹn ni pé ìlànà ẹ̀ àgbọ́yé àkídà rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni torí wípé ọ̀dà níṣẹ́ ààrẹ nìkan àrí ẹnìkan òun náà mọ̀ pé òun kéré lẹ́sìn ó fúyẹ́ lẹ́sìn ṣùgbọ́n bá tọ́ bá rí òótọ́ yọmọ̀ pé wàláhì òótọ́ lélẹ̀ yìí ẹ̀sìn rí ìlànà nábì lórí ọ̀rọ̀ yìí kọ́dà ó lè má ti ṣe àbí kó ṣe kó jẹ́ pé wọ́n bá lórí ṣe yàtọ̀ sí ẹni tó ṣe pé ìkórìíra ìlànà nábì bẹ̀lẹ́mì ẹ̀ báwo rẹ̀ dàbí bẹ́ẹ̀ lọ ìyàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì ìtumọ̀ rẹ̀ nù kíyàn bá ara ẹ̀sìn kó sì bàbára ìtọ́lọ́wọ̀n bá bàbára tí ń jẹ́ ọlọ́run o inú ni ó ti wá ìta kan lóòótọ́ ni ló fi jẹ́ pé àárín mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra bá ṣe wà nínú oṣù yìí òun ní lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí èèyàn gbọ́dọ̀ kẹ́rẹ̀wẹ̀sì ẹ̀mí rẹ̀ ṣáàkì nìkan ẹlòmí ní sí ń retí pé ẹ̀wẹ̀ sáàjì kí àwọn eléyìí ọ lọ mẹ́wàá gbẹ̀yìn náà ló tó kù lẹ́yà tó kárí lókù tá a máa retí gbogbo àwọn ọjọ́ yìí kò sí kankan èyí tí má lè rí yàn mo yàn nù èyí tí má lè ṣe mo ṣe nù èyí tí tún retí ni pé ọ̀nà lèrátù kájírí là ń retí mùsùlùmí ìṣẹ̀lẹ̀ yìí bí yàn bá bàbàrà ń bá bàbàrà yóò mọ̀ wípé oṣù yìí bí akimali pẹ̀lú àpapọ̀ rẹ̀ ìyẹn gbọ́dọ̀ gbé pé a gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ìṣẹ́jú kọ̀ọ̀kan sẹ́kọ́ǹsì kọ̀ọ̀kan tó wà nínú ẹ̀ èèyàn gbọ́dọ̀ máa rí níhùn ìmánì rẹ̀ ni o tọ́ ògbè náà kò gẹ́ látọ̀dọ̀ ọlọ́run àbẹ̀olúwa kó má ṣàfiwá ṣe kò ń gẹ́ اللهم وفقنا وسددنا اللهم وفقنا لما تحب وترضى اللهم اهدنا وسددنا وعنا على طاعتك يا رب العالمين اللهم صل وسلم وبارك على نبينا محمد